suna boye rẹ̀ àdíṣe ìgbẹ́ ìlú bukara tẹ́lẹ̀ muslim eléyìí ni ètò wa ètò àdínà yóò tọ̀ èyí tí àwọn ṣẹ́kù wa àwọn ustaz abdulfatah ìsàwòmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún tago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì kanada albarika royal fm 95.1 nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wa lóbi nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣéèkó wa Abdulfatai Sarumi sórí aago wọ̀nyí zero eight one zero lẹ́ẹ̀kan sí zero eight one jazakumullahu khairan. الحمد لله نحمده ونستعينه ونستغفره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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، قف الله وضع أطرى إكة أتي إكة الله وضع فالنبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé rẹ̀ gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tó bá ń tọ ìlànà rẹ̀ títí tí ó fi di ọjọ́ ìgbìndàl kìyàmà abẹ́rẹ́ kò fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan gbọ́wọ́ tí a ń gbọ́ yìí tó àdínú yóò sọ̀rọ̀ nù akíwa kú àbọ̀ sórí gbígbọ́ ètò yìí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. ẹ̀rí ètò àdínà yóò sọ̀rọ̀ ní ètò tó ṣe pé èyí tí ó gbélé ọkàn òun náà ni ìdálẹ́hùnmọ̀ padà sí ìtẹ̀lé súnà Nabi níbi gbogbo ayé wa gbogbo ẹ̀sìn

ẹ̀rí súnà nẹ́bí sallallahu alaihi wasallam tẹni tí súnà nẹ́bí bá ń gáìdì tí ń gáìdì tí pé súnà nẹ́bí ni ó fi ń ṣe torchlight sallallahu alaihi wasallam ó ní taraktukum ala al-mahajja layluha na la yazigu anha illa halikun ànábì ni mo fi yín sí ojú ọ̀nà ojú ọ̀nà tí mo fi kalẹ̀ fún yín ojú ọ̀nà yẹn mọ́lẹ̀ ọmọlẹ̀ òru rẹ̀ bí ọ̀sán náà ni ẹnìkan wà ní sọ pé òun kù lójú ọ̀nà yìí ẹnìyàn yóò nù ẹnìyàn yóò parẹ́ ẹ̀rẹ̀ ẹnìyàn yóò kú sínú wàhálà ẹni tí ó bá ti tẹ̀lé lànà nàbì sallallahu alaihi wasallam ẹ̀rí níjẹ̀jọ́ gbogbo àná ni a mọ ohun tí mo sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ ìtako government kí n revolt against the government ẹ̀rí kí n ọmọ takò wọ́n kí wọ́n protest to protest against the government ẹ̀rìn náà ni mo sọ̀rọ̀ lélẹ́rí mo sì sọ ní ìbámu pẹ̀lú sunna nabi sallallahu alaihi wasallam pẹ̀lú alukoran mo sọ ní ìbámu pẹ̀lú sunna nabi àti ìlànà alukoran so ìlànà tí ó ṣe pé kò sí fàǹfà kò sí pé àwọn kan ní a lè ṣe àwọn kan ní a lè ṣe pé àní tẹ́tẹ́ bá lẹ́fẹ́ ṣe nǹkan rùmúǹkan lọ́dọ̀ àwọn olórí ipe afẹ́ bá olórí sọ̀rọ̀ kò sí ìtìláàfù níbẹ̀ kò sí ìyapa gbogbo ẹni tó bá ń sọ pé fi ìwọ́jì ìtìfáàkù fi ìwọ́jì ìtìláàfù ẹni yẹn ìsọkúsọ ní nǹkan ẹni yẹn kò tọ́ ìlànà tí àwọn àáfàá súnà sòkòtò lànà wọn ìlànà àwọn àáfàá onífìtínà ayé àwọn adárúgúdù lẹ̀ àwọn àáfàá tí wọ́n fẹ́ràn júmọ́ ìjọba tó ṣe pé wọn wá mọ̀nà táwọn ó fi débẹ̀ wọn wá rí pé àfi káwọn ọmọ bá àwọn tí ń ṣe ló kọjẹ́ káwọn ọmọ bá wọn ní ohun jẹ́ káwọn ọmọ bá wọn ní iṣẹ́ jẹ́ ìlànà wọn lẹ́nu yẹn ń tọ̀ sọ̀rọ̀ yóò pín kò pín inna khuruj ala al-hukam amrun muttafaqun alayh la ikhtilafa fihi ẹ lọ lè kà láti rí àwọn sàhábà Nabi sallallahu alayhi wa sallam kí ló tó fi dérí àwọn tàbí tó fi dérí àwọn tàbí tó fi dérí àwọn tí wọ́n yapa àwọn náà ni khawarij àwọn khawarij ni yẹni kí àwọn tó ṣe pé àwọn kharajá ìtàn wọn kí wọn ní kharajá ìtì àwọn làwọn tó ṣe pé kò sí ìjọba aburú ìjọba làwọn máa rí gbogbo gbà wọ́n sì máa gbin hatred ìjọba sí àwọn èèyàn lẹ́nu ìlànà tí wọ́n nìyẹn so wọ́n sì tako ní tí ìjọba bá ń ṣe so àwọn kharajá ìtàn àwọn khawarij nìyẹn àmọ́ tó bá ń sọ pé sunan nabi sallallahu alaihi wasallam so excuse mo lè fún ọ ní pé bóyá ò tí ì mà bóyá o ò mọ̀ pé ìlànà yìí kì í sí ìlànà tànàbí sallallahu alaihi wasallam àmọ́ kọ́ wá mọ́ ní o ti mà àmọ́ ọ̀rọ̀ yẹn ó ó ní different opinion lọ́wọ́ lórí rẹ̀ wallahi ìsọkúsọ lèèyàn sọ. gbogbo opinion rẹ̀ tó bá fẹ́ mú wá ike tó jẹ́ different wallahi mọ̀ rí pé ọ̀rọ̀ pátípátí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ́wọ̀ lẹ́sẹ̀ kullu ikhtilafin nasi mu'tabarun kì í ṣe gbogbo ọ̀rọ̀ pín sí méjì ọ̀rọ̀ pín ìṣìláàfù ni kì í ṣe gbogbo ìṣìláàfù la máa ń kà gbala máa ń gbà nínú ẹ̀sìn fa ilà ìṣìláàfù láhu wájú omi nàmínà nọ́bọ̀rì ìṣìláàfù wa kó bá lẹ́rìí àhà ṣe pé ẹ̀rí pé ah, ọ̀rọ̀ yìí bó ṣe wá látọ̀dọ̀ ànábì rèé méjì ni àwọn ni ká ẹni tó bá wù kó mélé ẹni bá wù kó mélé ìyẹn lè ṣe protest against ìjọba ìyẹn lè revolt against ìjọba kí wọ́n máa mú ẹ̀rí pé wọ́n ní ká kìlọ̀ fáwọn ká máa ṣe wáàsí fún gbogbo èèyàn ṣé wáàsí tó lórí ó yàtọ̀ ni ó yàtọ̀ so ibi tí àwọn á ń gbìyànjú láti pèpè sí nìyẹn pé súnà nàbì sallallahu alaihi wasallam gangan nǹkan pè ní àsàlàfíyà gangan ẹ̀rí ọ̀rọ̀ kan ní ní ìjẹ́jọ́ mo sọ̀rọ̀ pé mo kọ́ àwọn àdéhùn wa bá mú lóríṣiríṣi nípa pé bí èèyàn ṣe máa ń lò pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì lẹ́ni tí ó wà ní inú ìlú gbára ìlú ṣe máa ń lò pẹ̀lú eléré ìlú tí ò fi ní dá ìṣòro kalẹ̀ tí ò ní dá wàhálà kalẹ̀ tó ṣe pé àlàáfíà tí Islam pèpè sí gan náà láàmúrí láwùjọ ẹ wá wò nínú wíkì yìí ṣe wọn pé nínú gbogbo tí ń ṣẹlẹ̀ ní wíkì yìí ṣàkébi wíkì yìí ṣe rí ní lónìí yìí ìjẹ́jọ́ ò bẹ́ẹ̀ o ìjẹ́jọ́ ò rí bẹ́ẹ̀ tó ẹ̀kú ti lágo tá à báyìí nìsín kò sí yẹn ń jẹjọ́ o tó ẹ wá wò nìsín báyìí mo wá gbọ́ ọ̀rọ̀ ẹnìkan ẹ̀ lára àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa on behalf of President uh, ni so femi adesina mo fẹ́ kí gbogbo ànàkà ò lè wà ó if Nigeria dies thread kill her n Nigeria be lè kú ìkórìíra òun lọ́pàá kéde pé nàìjíríà kò ma mọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tí nàìjíríà bá dàrú ẹ wá lọ léwu kọ́ńtẹ́ẹ̀tì ọ̀rọ̀ Fẹ́mi Adésínà yẹn wàláhì ẹ inú mi dùn gẹ́ pé ah ọkùnrin yìí ọlọ́mọ́sà kò fún so ó wá kó ti àwọn èèyàn lóríṣiríṣi àwọn tí wọ́n ń dá fìtínà ọ̀nà tí fìtínà ń gbà tó fi ń kó ìnira bá nàìjíríà òun náà ni sọ àwọn ọ̀rọ̀ burúkú sí aráàlú létí ó ní ọ̀nà ńláńlá ni táwọn èèyàn fi ń kó ìnira bá nàìjíríà tó sì fẹ́ pa nàìjíríà tó kọ̀ mọ̀ pé ṣe ọ̀rọ̀ tí ń sọ yẹn wàláì ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nù ìsìláàmù gẹ̀gẹ́ ọ̀rọ̀ ìsìláàmù gẹ̀gẹ́ ni náà lọ́rọ̀ tí ń sọ. tó ó ní àkọ́kọ́ rí i analyst àbí kí ni àwọn tó wọn láwọn ń sàn àwọn analyze àwọn activist ẹ ṣeun àwọn activist tó láwọn ń já tàgbára láwọn kan nìyẹn oúnjẹ ńlẹ́yìn náà àwọn tí wọ́n tún ń jẹ́ àwọn àwọn churches àti àwọn àfa mosque àti àwọn àfa mọ́sálásí hmm. bí tí mo wá fẹ́ lọ gẹ́gẹ́ àná tó ẹ wo nǹkan báyìí ṣe rí pé ní tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lòun lọ lè kéwú náà ló yá àwọn ilé ìtura wọn ti rí kíní yẹn wọn ti rí ṣe wọn pé rí wọn pé wọn nílà káì wọn ti lọ lè wò pé ń bu ni fìtínà yìí ti wá wọn ti wá rí i pé ìsìlájẹ ń pé nǹkan nìkan mọ wá ṣe mọ́sálásí ọ̀rọ̀ ìjọba ni ó ní ọwọ́ bá débi pé kì í ṣe ní mọ́sálásí nìkan o bí àwọn aláàfáà yìí àtàwọn tí wọ́n jẹ́ àfáà chọ́ọ̀chì yìí tí bá gbé rí mídíà lórí rédíò ọ̀rọ̀ ìjọba ni bẹ́ẹ̀ làwọn àfáà náà ń ṣe tán bá wùgbùn kété pé ìjọba ó ní tírẹ́jì ìjọba ní ọmọgbọ̀n sáwọn aráàlú lẹ́nu ó ní gbogbo wàhálà yìí àwọn bí títí ń wá nù ẹjí ká wù ẹjí ká wà ní òrònú wàhálà ọ̀rọ̀ yìí dèdè tí anabi sallallahu alaihi wasallam sọ ni ìdàpọ̀ tí wọ́n bá ní àti ẹ̀ ní àṣọ pé bóyá ẹ̀ rí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ń ṣe sí ọ̀dà àmọ́ bẹ́ẹ̀ ṣe rí yẹn ṣé bí kíníkan lójú kẹ́ ẹ̀ mọ̀ pé kò dáa ẹ wá padà síbi nǹkan tẹ́ fi mọ̀ yẹn náà òfin ọlọ́run lójú kẹ́ ẹ̀ mọ̀ ipe ha ilé ọ̀dá ha pé ha àbòsílẹ̀ eléyìí ha kíní kan eléyìí ha eléyìí tí a kan kíní kan ẹ wá padà sí di pé kí ni òfin ọlọ́run sọ kí ni islam sọ kí ni sunnah nabi sallallahu alaihi wasallam sọ. tó iná ẹni ṣe rí àìkọ́ ẹ̀kọ́ yanjú hmm, ní ẹ̀kọ́ ibi tí èèyàn ń pèrè àrẹ̀ sí èèyàn lè di pé ó lè ní phd ó lè ní fọ́ ó lè gba professor ó lè ní masters ó lè ní degree sọmọ ń tó yẹ kó mọ̀ níbi tó fẹ́ pèpè sí òun wà láyà ìkọyanjú ń bá fi sílẹ̀ kalẹ̀ tó ẹtọ́ wá wo nìkan ibi tí ọ̀rọ̀ wa dé dúró ẹnì kí mo ti kọ́kọ́ sọ pé kò sí ìlàpù lórí ọ̀rọ̀ yìí o tó bá lè wò lórí gbogbo àwọn afá ẹ̀sìn wọ́n ti lọ wọ́n ti lọ torí pé àdéhùn Ànábì sallallahu alaihi wasallam ẹjọ́ wa fi àdéhùn Abdullahi ibn kí tó fi kún ọ̀rọ̀ lónìí Abdullahi ibn Abbas radiyallahu anhu wọ́n sọ báyìí pé ó ní anabi sallallahu alayhi wa sallam ọ sọ fún òun gbọ́ látẹnu anabi sallallahu alayhi wa sallam ni anabi ni man kariha min amirihi shay'an ẹni tó bá rí nǹkan kan tí ń bi nínú tí ò dáa lára ẹni tó ń jẹ́ aláṣẹ rẹ̀ lára ẹni tó ń jẹ́ gọ́vnọ̀ lára ẹni tó jẹ́ pírẹ́sidẹ́ǹtì wárí nǹkan kan tí wọ́n ń ṣe tí ọ̀tí ọlọ́run anabi ni fal yasbir ṣe sùúrù ẹ̀wọ̀n kábàáwọ̀ fal yasbir ṣe sùúrù so bá nàbì sallallahu alaihi wasallam mo ní bí ah, ibnu abbas níbi òun ṣe gbó lọ́dọ̀ ànàbì sallallahu alaihi wasallam lọ. sọ ànàbì nítorí pé kí ni gbogbo ẹni tó bá lọ lè ń takò ìjọba tó wá ti bẹ̀ bá ikú lọ wa innahu man kharaja ala sultani òní máa ta maytatan jahiliya ẹnìyẹn kú ní kú ikú ikú ikú ẹni tí ò sínú islam ni ọlọ́mọṣàlá wa ń bẹ́ẹ̀. ṣùgbúrú àwọn nǹkan yìí náà lèèyàn máa ń kíyèsí àdìsí wọn sọ ṣé òkúkọrí ni tó lálàáfíà tó sí iyèméjì mẹ ni. ṣé wàá wò táwọn kan bá ń kó àwọn ọ̀rọ̀ kan wá pé ṣé anẹ́tì anẹ́tì ọ̀rọ̀kọ̀rọ̀ anẹ́tì ò takò ìjọba rí anẹ́tì ò takò gọ́ọ̀mẹ̀ntì rí. tó ìtẹ́ ìtẹ́ tó sọ náà ni àbúṣe ìgbà tí ń ṣe nǹkan kan àkíyèsí ló pè òun náà àbúṣe ẹ̀dì gan padà rí pé mistake ni òun ṣe bó ti di pọ́ fà tó ń bá tó ń bá dírágì ọ̀rọ̀ níta òun padà rí pé mistake ni torí tẹ́ bá tọrọ lé wo nínú sọ́ọ̀nì àbí Daoud ẹnìkan padà jáde bọ́ta níjọ́ tí àbúṣe ẹ̀dì tó tó kíní yẹn ṣe tó bó ti jáde bọ́ta tó gbé mímbàrú jáde lẹ́nu ẹnìkan ló dìde wà kọ́ ni òun náà bá ń sọ wọn àbúṣe ẹ̀dì pé ah, ẹ̀ ń ṣe ń tí ọ̀dá o ah, ẹ̀ sì gbé mímbàrú jáde nínú ọdún ẹ̀ sì tún ẹ̀ tún lọ lé ẹtún lọlé ẹtún lọlé ẹtún sọ ikú tó bá síwájú kí ni Abu Sa'id ni Abu Sa'id gẹ́gẹ́ lọ́wọ́ sọ fẹ́ nìyẹn pé man haza ti talẹ́ tó ń sọ̀rọ̀ yẹn wọ́n ní rajul wọ́n ní a ah. wọ́n ní sami'tu Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n sọ fún gbọ́ ànábì ni pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wa in lam yastati' fa bilisani wa in lam yastati' fa biqalbihi tó ó ní òun ti gbọ́ pé ànábì ni pé gbogbo tó bá rí nǹkan ọ̀dà o pàtàkì tó bá dárò lérí ẹ̀kútọ̀ bá ti lè o láǹfààní àti lè tẹnu sọ ní ọ̀nà tó ti ẹkọ sọ fọkàn rẹ mo fi kọ kíní yẹn pé á ah, kíní yẹn ọ̀rọ̀ ṣe tó bẹ́ẹ̀ nìyẹn ṣe jòkó nù tó túmọ̀ sí pé èyí tó ṣe tí àbúṣe ayédè gan ṣe wọn gan realize pé òun ṣe mistake wọn yìí sànàbì ọlọ́run àwọn àwọn yìí ṣe màásùmù àwọn sọ̀rọ̀ àbànẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ tòtòrí kéèyàn kàn di ojú ẹ kéèyàn ní ojú ẹyọ kan kó mọ yájú rí gbogbo àwọn kan tí ń jẹ́rìí kéèyàn sì jáde bọ́ta èyí ó sàlùmọ̀ lọ́nà ni. tí ẹ bá ń sọ pé mọ̀ọ́dọ́ àròsẹ̀ ní ìyá pé kéèyàn máa ṣe peaceful protest peaceful protest wàláì wàhálà ni àwọn kan tó kọ́kọ́ burú jù ni pé ìmọ̀ sọ̀rọ̀ àwọn aláṣẹ àwọn èèyàn lára àwọn tó wà nípò mọ̀ sọ̀rọ̀ wọn lórí mídíà lórí rédíò láì dá so aburú ńláńlá ni ẹ̀wù bí tó padà léde sí nìkan ta ló lè jáde bọ́ta tí ó sọ pé ọya ọ̀rọ̀ wa tá a máa ń sọ ó ti wá sàǹfààní báyìí wàláì wo iná ìlẹ́rí pé kò sàǹfààní ìjọ àwọn aráàlú tẹ̀ ń tì síjọba tẹ̀ ń gbin ìkórira ìjọba tí ẹ̀ ní àwọn aráàlú tẹ̀rí tó bá dé báyìí nìsín so kò tí wọn tó lè jáde bọ́ta tó wà ní tí ọgbọ́n tá à ń sọ ọgbọ́n tá à ń gbé náà lọ jáde bọ́ta yìí tó fi tẹ̀lé kọ́dà náà nì tó ẹ kún kálukú náà kò rántí kò rántí ẹ wu aburú tí yẹnì protect mú wa so àwọn kan ní pé tó máa ń ṣe protect gbà táwọn afáàmù sàlàyé rẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà protest kò pé kọ́kọ́ ṣe àṣàwà mùsùlùmí àṣà ni ọ̀nà tá a máa fi ń bá ìjọba lò ti wà ọ̀rẹ́dì ó ti wà ọ̀rẹ́dì ó ti wà ọ̀rẹ́dì made ó ti wà mandate tí ì ṣe pé bóyá àyẹ̀ṣẹ̀ ń wá nǹkan míì káàkiri àṣà àwọn gẹ̀rẹ̀bí yẹnì àwọn àṣà àwọn gẹ̀rẹ̀bí àwọn àwọn west àṣà wọn ni láti mọ fi bá ìjọba lò so mùsùlùmí sì là àbí so ọ̀nà tí ó ti má láfíà wà náà sọ kọ́kọ́ aburú táwọn afá kọ́kọ́ sọ ń parẹ̀ nìyẹn ikú àṣà aláṣà ni ànábì sì ni man tashabbaha bi qawmin fa huwa minhum so àṣà yẹn agbọ́dọ̀ mọ́ ìjà lógun pé àkè ṣàfàwà àwa ti ní àwọn ọ̀nà tó ti wà nílẹ̀ tó jẹ́ àṣà ti Islam táwọn fi ń bàjọba lò òun náà ni mò ń kà láti jẹ ẹjọ́ wípé èèyàn ó ṣe sùúrù àkọ́kọ́ so ẹni tó bá wá láǹfààní àti dọ́dọ̀ rẹ̀ kọlọ̀ lè bá a sọ tó bá bá a sọ tó bá gbọ́ tọ̀ ọ̀dà bẹ́ẹ̀ tó bá bá a sọ tí ò bá gbà yóò máa bá tiẹ̀ lọ ó ti ṣe tó yẹ kí o ṣe ń tiẹ̀ àbí kọ̀ọ̀kan lẹ́tà tó yẹ kí o dé sórí tébù rẹ̀ so kí wọn máa ṣe mọ̀ bá rọ̀ káàkiri kí wọn máa ní ẹni tí protest káàkiri àwọn kan ní pé ìgbàta lọ́ta kò lẹ́nà nẹ́bí sọ̀rọ̀ sọ́la lẹ́yìn náà wá ní àwọn ọ̀rọ̀ burúkú mọ̀ jáde ńbẹ̀ tí ẹ bá ti ń ṣe lẹ́yìn náà yóò wá padà wá di pé tata tó wara ila a'mali shagabi wa takhrib yóò padà di pé àwọn yóò padà wá ẹ nígbà tí ṣetán ni ọwọ́ wọn ìbínú padà máa ṣẹlẹ̀ ojú wọn ó le ojú wọn ó ràn yóò bá di pé wọ́n bá ń ba nǹkan jẹ́ wọ́tà ẹ̀ di alẹ́ mọ̀mọ́lákàtì àmà wọ́n padà máa lọ lè dé wọn transfer débi ẹrù ẹlẹ́rù nǹkan ní nǹkan dúkìá dúkìá ni wọ́n máa lọ lè padà máa lọ lè jíngbé sí gbogbo ẹ̀ ní ìsìn àwọn òrin tó ṣẹlẹ̀ àrin tó ṣẹlẹ̀ látara kíni ìpínlẹ̀ kíni lẹ́yìn ká máa wo ìpínlẹ̀ ń ìpínlẹ̀ ẹni mo nífẹ̀ẹ́ mi adésínà lọ pé n tó fà pínlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá sì mọ̀ ń fọ́lù program yìí yóò rí pé kìí ṣe ọ̀rọ̀ ọdún kan kìí sọ̀rọ̀ ọdún méjì ni mo ti máa ń sọ ipe bí yẹn ṣe máa ń bájọba lò kìí ṣe pé máa sọ aburú wọn yẹn ò tó mọ̀ sí pé wọn ò láburú tí wọ́n ń ṣe ìwọ gẹ́gẹ́ tó ń sọ ọgán láburú tó ń ṣe gbogbo àwọn tó ń sọ gbogbo ilẹ̀ láburú tó yìí ń ṣe so ẹ ti ní fẹ́ kẹ́ni kó confront yín kó mọ̀ wá sọ aburú yín fún yín ẹ̀yin ṣe máa ń lè wá mi rẹ́ mọ̀ confront gọ́ọ̀mẹ̀ntì láti mọ̀ lè sọ aburú rẹ̀ so kẹwàá ni pé ntẹ́ ìgbà tẹ́wàá tó ń sọ ni pé mo sọ publicly ẹ̀yin ò sì ní láìkì bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ fẹ́yìn fanabi sì sọ fún wa ipe ntọ́ bá fẹ́ fún ara rẹ ní kò fẹ́ fọmọ ìyá rẹ la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ṣe bí ìyẹn làwọn ènìyàn náà èèyàn ni wọ́n èèyàn làwọn tó ń jẹ́ àwọn gọ́ọ̀mẹ́ntì yìí wọ́n náà sì jẹ́ èèyàn ọ̀ wá ní fẹ́ káwọn èèyàn correct ẹ publicly kí lórí tí wọ́n ń correct àwọn èèyàn publicly so yóò padà dín kó mọ̀ bá dúkìá jẹ́ àti ti gọ́fìmẹ̀ntì ni wọ́n bá jẹ́ àti tèèyàn ni wọ́n bá jẹ́ ẹ̀yin náà rí ibi táwọn èèyàn bá ìwàdé ibi tí wọ́n lọ lè ń fọ́ ibi tí gọ́fìmẹ̀ntì kó nǹkan sí ẹlòmíràn wá ń tiri ara rẹ̀ jẹ́ ó ní wọ́n ti ẹ̀sẹ̀ dà tẹ̀ débi tí gọ́fìmẹ̀ntì ewu ló da nínú ohun tí ń jẹ́ olè ewu ló da olè ló lè ń jẹ́ kán ní olè nǹka olè olè nínú àmọ́ nǹkan bàbá rẹ̀ ní máa ń gbé àti nǹkan ìyá rẹ̀ kọ́lá yóò dín gòlù àwọn ìyá rẹ̀ ń jò ní kí ó lè ó lọ lè tà á ó sì fi ń jayé káàkiri àwọn ìlú ọmọ òun yìí tó le ṣe ṣírù yóò ṣe gbọ́ létí ẹ̀ ta ní fẹ́ kọ́lọ̀ kó fún irú ọmọ báwọn tí ọmọ kú dúkìá àwọn tí ọmọ jí gbé kí wọ́n á ní àkéésù lè nǹkan mi ní jíǹbì náà kì í ṣòlè wàláhì irọ́ ni. tó bẹ́ẹ̀ náà ni kí ọmọ ní àwọn tó jí nǹkan gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣe dá níbo náà ti ṣe dá níbo kọ́lá kọ́ yẹ pé gọ́ọ̀mẹ̀ntì kọ́ yẹ pé wọ́n kó fún yín náà ní pé ẹ̀yin nìkan pín fún káwá ni wọ́n wá pín ṣé bá ti kàdí sọ̀rọ̀ kàdí sànẹ́bí sọ̀rọ̀ sọ́lá fún wa ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi ní pé wà ń dọ́ra bẹ̀ bọ̀hárọ́ká wà á kọ̀dà mẹ́lẹ̀kà iná ó sì tún gba dúkìá rẹ̀ àdí sànẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi àdí fi ẹni ẹni Hudayfa bin al-Yamani radiyallahu anhu ó ní ànẹ́bí sọ̀rọ̀ sọ́lá mi sọ tó ṣe pé wọ́n ní lójú àánú láwọn aláṣẹ láwọn olórí wọ́n ní ṣàánú àwọn aráàlú wọ́n ní ti dáadáa sí wa wọ́n dájú ah! ẹ̀mí wọn lè kankankan òdèfà ló wà bí anabi sallallahu alaihi wasallam pé kí fa asma ya rasulullah bó ni kí ṣe máa ṣe pẹ̀lú àwọn ènìyàn anabi ni ah máa ṣe dáadáa sí wọn àṣetán bá pamọ́ tẹ̀lé ah, mọ́takùn wọn o mọ́takùn wọn o mọ́jáde lé wọn lórí o mọ́ lọ bá wọn jà o mọ́ lọ mọ́ sọ̀rọ̀ wọn láburú o tó wà ní à ah, wà ń dọ̀rọ̀ bá bọ̀ harak wọ́n là kọ́ mọ́ nà ọ́ wà á kọ́ dà mẹ́lẹ̀k ó tún gba dúkìá rẹ̀ níta pailétìfù tán ní ká kó fún yín ò kó fún yín anábì ni tẹ̀sùrù sálílọ́ àkọ́kà béèrè ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run tọ́ sànù wa fi ọlọ́run tọ́ eléyìí ò òrádọ́wò tó kó bára rẹ ni orí tó padà dì orí tó padà dì tó látara pé kí ni tó àìláyọ̀ kan síyà náà ló wá jẹ àyàn dé rúburú lẹ́wù yìí tó n tí ó ń wà nínú òfin ẹ̀sìn náà là ń sọ fúnra wa yìí ní kálukú sálùlọ́ha ẹ̀rẹ̀ àti òun mọ̀ ṣàkọ̀ọ́ wọn sọ̀lọ́lọ́ àkọ́kọ̀ nítorí sìn wá wí nù tàbí kí wọ́n máa ní ẹ ìkan ló ṣe dá ìkan ló ṣe dá kò sí ìsọdánù gbogbo ẹ̀ àtàwọn lè jí sí àwọn ẹni ẹlẹ́ni àtẹni tó jí nǹkan ti gọ́fíńmẹ̀ntì wà láì kò sí ìtọ́ba mú bẹ́ẹ̀ ìkẹ́kọ̀ọ́ wọn máa ń burú jù kan ni ìkọ́ burú jù kan lọ yẹn bá sa burú ẹ̀wọ̀n ni ah, eléyìí ah, ah, eléyìí burú àmì eléyìí náà tó burú jù áá eléyìí burú jù so kọ́nà kọ́ ṣáà ṣe àánú rẹ̀ so ó ní ẹ̀ ní pé àwọn nítorí ń jẹ́ ìlànà wa ká mọ ìlànà wa ká sì máa tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam òun náà ni à ń ṣàlàyé fúnra wa yìí níta pé ní protect yìí aburú rẹ̀ táwọn afá bá ń kà kì í ṣe kékeré protect ó máa ń bá àwọn èèyàn débi pé yẹnì tatatawwar mudaharat ila sara'a bayna mutasari'a wa bayna rijal al-amn mimma yu'addi ila irqa'i ad-dima tẹ́bá ní ẹni ike peaceful protest ni yóò padà bá débi pé àwọn yóò padà máa fa wàhálà débi pé wọ́n fa wàhálà kò yá àwọn security àwọn government security àwọn yóò ti máa bá wọn fa wàhálà ìwọ́n di kí wọ́n mọ ilẹ̀ wọn lóko àwọn ọmọ ilẹ̀ wọn yá ń gbà náà padà yáde yóò padà wá di pé yóò á di ilà ìran kan ìdìmọ̀ àwọn padà wá máa para wọn wọn àti kí wọ́n máa dẹ̀jẹ́ ilẹ̀ rẹ kẹtẹ́ tó síbẹ̀ náà rí gbogbo tó ṣẹlẹ̀ yìí lórí tó ṣẹlẹ̀ Nàìjíríà tó ṣẹlẹ̀ káàkiri ìlú kọ̀ọ̀kan tó látara kí ni látara ìmọ̀ gbọ́rọ̀ ìmọ̀ dúró níbi tẹ́sán ọlọ́run bá ní ká dúró. tó bákan náà ọmọ eh, ẹni protest ẹni pé mudahara tuaddi ila al-fawda wa ta'til al-masalih tunshi'u al-khawfa wa zura fi awsat an pé yóò dá dàrúdàpọ̀ kalẹ̀ yóò dá ìpayà kalẹ̀ sínú ìlú yóò dá ilà ìlú kalẹ̀ sínú ìlú síbẹ̀ náà báyìí tó dìkú ti di pé ìgbà báyìí náà ní kẹ́ẹ̀ tó máa jáde ìgbà báyìí kó ń kálukọ́ wọlé sọ látara kíni ó mì pé kò kò sí ìfọ̀kànbalẹ̀ níjẹ́ báwọn sọ kíyàn rìn lásìkò tó bá wùyàn kíyàn jáde nígbà tó bá wùyàn kíyàn lọ tó bá wùyàn nígbà kíyàn wọlé nígbà tó bá wùyàn ó ti dín lọ́ti fi àlàfí látara kíni àìgbọ́rọ̀ tó à ń pè àwa mùsùlùmí wípé yìí ní wọ́n ní ọmọ yìí bá ìró ńlẹ̀ tàbí kì í pàtó bá ìpèlè ìyá rẹ̀ ńlẹ̀ tó ṣàkàdá tó àwa ti ní ìpele tí anabi sọ̀rọ̀ sọ́lá tó ti rán fún wa ti ní lànà tánàbí ti là kalẹ̀ fún wa ìlànà ẹni yẹn jẹ́ àtọ̀ pàtàkì jùlọ àwọn àfáà tó ń ṣe wá sí gbogbo tí ń ka yìí ẹ̀yin náà lọ́ọ́ lè padà ẹ̀ lọ́ọ́ lè wò ó tó bá ṣe pé rọ́ ni kẹ̀ jáde bọ́ta kẹ̀ sọ pé rọ́ ni ẹ lọ́ọ́ lè kánú bábùlẹ̀ tó àti umara nínú sahih bukhari nínú muslim lọ́ọ́ lè kà gbogbo tí mo ń ìdẹ̀sìn ọlọ́wọ́ bá rú ní ìlú sàmà wù láti máa ṣe tí wọ́n jẹ́ ká ń wo àwọn èèyàn wọ́n jẹ́ ká wo àwọn èèyàn kí wọ́n láìkí ha bẹ́ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ yìí oníkan ha ah, ó wá dábàá àwọn ẹ̀ wọ́n sọ títí gọ́ọ̀mẹ̀ntì ń ṣe kíníkan kan àwọn akọ ọlọ́run táwọn ń bá bẹ̀wò papọ̀ ń lọ ẹkọ jọ wá lójú ká sì oní tó bá ń wá pòun fẹ́ mọ fífọ́ àwọn èèyàn ẹ̀rí fẹ́ fífọ́ àwọn èèyàn ànábì ní ọlọ́wọ́ bó sì padà wá bínú sẹ́niyàn ẹni tó bá wá ní pé wọ́n mẹ́rin àrọ́ rẹ̀ ẹ̀yìn yóò rẹ̀ yẹ lọ ha àmì tó bá yọnu sí pé mo fẹ́ tó máa ń wá ní pé ọlọ́wọ́ bà yọnu sí ó sì padà ní káwọn yẹn náà tó máa yọnu sí kọ́ra àwọn adékọ́ máa ní fún adémọ́ kọ́ máa rí pé á ah, ah, ti ẹ̀yí le ọ̀nà ìgbólo ń gbégbá yìí ní kankankan tó bá yá wọn padà rí pé ọ̀nà òdúró ló gbà wọn gbà àti wọ́n gan ló nífẹ̀ẹ́ sáwọn. òun náà ni pé ìlànà anábì sallallahu alaihi wasallam òun ni ẹ jẹ́ ká pọ̀ ní gbogbo tábà fẹ́ ṣe tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wá sí sọ ẹ̀yìn náà wù ẹ wù ọ̀rọ̀ ṣẹ́ni pọ̀rọ̀ yìí nìkan wá mọ wá rí pé inú ẹni tí ń dàlú irú òun náà làwọn àfáà ti ń ṣe wá sí ó ti sọ dí o ọ sọ ìdí tẹ́ fi ń dàrú ó ní òun náà ni pé wọ́n ń gbin ìkórìíra ìjọba sínú sẹ́ni àwọn èèyàn ọlọ́run tó fẹ́ pa nàìjíríà yìí àwọn àfáà chọ́ọ̀chì àti àwọn àfáà mọ́sálásí ni ọ wá tó sọ débi pé ń di jimá àti lórí rédíò àti lórí tẹlifíṣàn tó gbogbo ẹni tó bá fẹ́ challenge ní mò ń sọ yìí wọn náà lọ sọ náà lè lọ sórí gọ́ọ̀gù kọlọ léwò ipe Fẹ́mi Adésínà if Nigeria dies one eh, ẹyẹnì eh, hatred eh, kill her tí Nigeria bá kú ìkórira lọ pa ẹni pé tẹ bá da Nigeria ń tẹ́ fi dàrú ọ̀rọ̀ ìkórira ni síwájú kí gbogbo wa ká padà sí ìlànà tí Ànábì sọ̀rọ̀ ọ̀sán náà mò ń là kalẹ̀ torí pé kí ni bí yàn bá ti tọ̀lànà tánábì là kalẹ̀ kò sí ìyẹn wọn bẹ́ẹ̀ nu wàhálà ní gbogbo ìgbà ni ní wílà yìí lónìí yẹn máa gbé ní fìtínà ni yẹn máa gbé ìsúná lẹ́yìn sọ̀rọ̀ àtọ́lá òun ló máa ń fa ìfọ̀kànbalẹ̀ sí àwùjọ ìtẹ̀lé ìlànà rẹ̀ yìí òun ló máa ń fa àlàáfíà sínú ìlú tí yóò bá yí tẹ̀lé kò sí ni gbogbo nǹkan ni ọmọ ìdàrú papọ̀ kò síbẹ̀ tí fẹ́ tó kò ní tò tó abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala fún ṣàtẹnìkọ̀kan wa ní ẹni tí yóò mọ tẹ̀lé ìlànà àti àlẹ́ ìsọ̀lọ́ tó kí a sì máa ní ìfẹ́ láti máa jẹ́ kí ohun tó máa mú àlàáfíà wá sínú ìlú tí ó ní máa mú fìtínà wá torí pé tí ìlú bá ti lálàáfíà ẹ̀sìn ọlọ́run náà yóò ní fọkànbalẹ̀ tó ń kálukú sẹ̀sìn bó ṣe fẹ́ tàbí ọlọ́run kọ́mọ́ṣà ṣe àlékún àgbóyè ẹ̀sìn ẹ̀sìn ẹnìkọ̀ọ̀kan wà bí òun láì ṣàlàfọ́ àti abáfẹ́ pèmí sí wani lamba mai lanye to 08103515449 08103515449 so abu fatah ka min yau landa gudu fa ko subhanaka allah wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh